orúkọ tèmi ni mosúmọ́lá fákúndà tí gbogbo ènìyàn mọ̀ sí mosúmọ́lá pearl. bí o ẹni tó nígbà mi ò. ìrírí ìrírí pọ̀ gan ṣé nípa ti ayé mi gangan ni ká ti sùn àbí nípa ti iṣẹ́ ìrìnfẹ́ because ọ̀nà nǹkan méjì ni ayé ènìyàn ọ̀tọ̀ iṣẹ́ tíyàn tún gbé dání ọ̀tọ̀ àkùdé sí èyí tí òkè ní ìrírí títí ẹ̀ ọmọ tíyàn bí gan láti inú oyún gan ló ti ní ìrírí bọ̀ ká máa ní kígbà tábà tó bó ṣe lajú sáyé tí wọ́n bi tó lè pé ilé ayé lòun wà báyìí ìrírí ti bẹ̀rẹ̀ nìyẹn oríṣiríṣi ìrírí nínú iṣẹ́ ìránṣẹ́ yìí because mainly àwa tí àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ó máa ń ní agbára gan kí àwọn èèyàn kó tó tẹ́wọ́ gbà wá bí a ṣe wà because expectation wọn nígbà míì ó máa ń bẹ́tà àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń eh, tó ń bọ̀ most of us dem gan wà loaded ju àwọn tí wọ́n fi owó ràbì tí owó kàǹkà fi pè lọ bọ̀ kí la fẹ́ ṣe sí a ní láti gbà bẹ́ẹ̀ náà ni kí ọlọ́run tó ní ọkọ̀ kó wa ọkọ̀ wa kó dẹ̀ gún wa gúnlẹ̀ sébùté ayọ̀ àǹfààní tá a jẹ lára ayélujára ó pọ̀ gan o mainly musically àǹfààní yẹn ó pọ̀ jàǹtìrẹrẹ because nígbà kan kí ló dé pé ayélujára káwọn èèyàn tó mọ̀ ń pa ẹ̀kan tó máa já sí tíyàn bá ṣe orin ọ̀tọ̀ ni ká lọ sọ́dọ̀ eh, producer ẹ bá mi ṣiṣẹ́ mi mo fẹ́ correct ẹ ẹ correct ẹ báyìí ṣùgbọ́n nísìnyí nílé mi mo lè jòkó sílé mi kọ́ send orin kí n má like bọ́n ṣe mix ẹ mo lè pè wọ́n lórí fóun pé iṣẹ́ yìí báyìí báyìí nínú báyìí ẹ bá mi correct ẹ wọ́n dẹ̀ máa ṣe a bá wà nílé a lè upload music yẹn sórí sórí fóònù wa sórí internet wa from anywhere ní any country ní àgbáńlá ayé ni wọ́n ti lè access ẹ̀ nínú ilé wọn láì lọ sí ẹni kọ̀ọ̀kan láti lọ rà àbí nǹkan wọ́n lè jòkó sílé wọn láti gba orin wa láti máa gbọ́ orin wa láti pè wá síṣẹ́ ẹ̀ náà tá ṣe fídíò náà gbogbo èèyàn kọ́lá lè máa la gbé fídíò bá pé à ẹ wo iṣẹ́ mi èmi náà mọ̀ ń pa èmi náà ń kọrin dáadáa ṣùgbọ́n tá a bá ṣe fídíò tá lọ fún mi station ta ní fídíò ta gbé sórí ẹ̀rọ ayélujára àwọn tó bá nídìí wa láti pè wá tọ́lọ́run rán sí wa wọ́n lè lọ sórí ẹ̀ in some churches gan ní these days tọ́wọ́n máa invite olórin wọ́n láti lọ chẹ́ẹ̀kì bó ṣe ń ṣiṣẹ́ sí lórí internet wọ́n lọ sórí youtube ẹ̀ wọ́n lọ sórí instagram ẹ̀ orí facebook ẹ̀ bó ṣe ń upload sí bó ṣe ń pull crowd sí because kò sẹ́ni mo tó fẹ́ ṣiṣẹ́ àṣedànù. ẹ̀kọ́ ẹ̀kọ́ pọ̀ gan ó dẹ̀ sì máa máa pọ̀ sí fún ẹni tó bá fẹ́ grow tó bá fẹ́ dàgbà ẹ̀kọ́ á sì sí ẹ̀kọ́ tí mo ti rí kọ́ so far ni pé gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ká ní ìtẹ́lọ́rùn yálà o jẹ́ ọkùnrin yálà o jẹ́ obìnrin ìtẹ́lọ́rùn baba ìwà ká ní ìtẹ́lọ́rùn wà very very important because tí èèyàn bá ní kò sí béèyàn ṣe lè wá ago aláago sáré gbogbo ènìyàn dẹ̀ ló ní wilderness period dẹ̀ tó jẹ́ pé àsìkò yẹn ni ọlọ́run lọ́lọ́run prepare wa fún greater stage àti greater height tó ń gbé wa lọ fún ìpele tó ga tí ó ń gbé wa lọ àwọn tí wọ́n jẹ́ àwòkọ́ṣe mi first of all bàbá mi nínú olúwa producer mi tún ni wọ́n anointed Tommy Tommy, Tomide Awotile wọ́n jẹ́ ẹnìkan tí mò ń wo ìṣe wọn spiritually eh, advice wọn ọ̀rọ̀ ìyànjú wọn tí mo fi ń ṣe àwòkọ́ṣe tí mo dẹ̀ ń múlò fún ìrìn àjò yìí then tá bá sọ nípa àwọn èèyàn sọ wípé tí n bá kọrin mò ń sound bíi ehm, mami Ṣọlá Allyson wọ́n ní mo sound bíi wọn mo gbọ́ orin wọn náà to some extent but ẹni tí mo ra tí mo lè sọ àwọn méjèèjì yẹn náà ni. ok eré tó dùn jù tí mi ò lè gbàgbé láyé mi ṣe mọ̀ kán ti máa sọ sọtẹ́lẹ̀ fún yàn pé ológo ni ẹ́ o máa méèkì ẹ̀ o máa ṣàwo mo sọ ọ̀rọ̀ yìí nígbà tí mo ṣe one of my online praise ó máa ṣàwo ìwọ ló máa gbogbo ìdílé ẹ̀ ga how báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ a lówó ń lé wa a máa ṣe album mo dẹ̀ máa ń gbọ́ wọn ní five hundred thousand four hundred thousand ló fi ṣe album bàbá mi ò lè fún mi mo ti fẹ́ rówó yìí ṣùgbọ́n yọ́sínú mi dùn jù ní ọjọ́ tí a wá ṣe yìí september twenty seventh òní ọjọ́ tí inú mi dùn jù pé àsọtẹ́lẹ̀ dẹ̀ ń wá sí ìmúṣẹ like ní bí mo ṣe bí mo ṣe dàgbà tí mo gbọ́njú yìí àsọtẹ́lẹ̀ dẹ̀ ń wá sí ìmúṣẹ lójú mi. débi pé nígbà tá a ṣe album yẹn tán even on that day tá à prepare even on that very day of the album olùkọ́ kan sọ sí mi lọ́kàn ṣọlá àlẹ́sìn àti mi ṣọlá àlẹ́sìn wọ́n ní ká má pọ̀ wọ́n mọ́ mi àti mi ṣọlá àlẹ́sìn ló kọrin wọ́n ní èmi ló ṣe yí fún tán ọlọ́run ó ṣeun èmi ló ṣe yí fún tán ọlọ́run ó ṣeun ẹ̀gbọ́n mi dògo ọlá rẹ̀ ni ọlọ́run tó ṣọlá fún mi tó tún fayọ̀ bá mi orúkọ rẹ̀ tó yìn ọlọ́lá mo pe èmi ló ṣe lè fún tán. <laughs> <laughs> àmọ̀ràn àmọ̀ràn ṣá ní èmi kékeré yìí ṣùgbọ́n kí n tó máa lọ ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún gbogbo ènìyàn tó ń wù mí àwọn tá a jẹ́ olórin àwọn olórin ẹgbẹ́ mi àwọn tó ti wà lókè ni pé ká ṣolódodo ọba tó rọ́kàn gbogbo ènìyàn ó fọwọ́ lẹ́rán wò wá báyìí bí n parọ́ fún yàn kẹ́ni náà bá mọ̀ pé mò ń parọ́ èmi fúnra mi mọ̀ pé irọ́ ni mò ń pa tó kó máa rókì lọ́kàn wa orúkọ mi ni Mosúnmọ́lá Pearl ẹ máa wo Orísun tẹlifíṣàn.